الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أصلا نجرى قل والمكاتب عبدا ما بقي عليه شيء ẹrú tó kọ̀wé pẹ̀lú olówó rẹ̀ lórí pé wọ́n gbà fóun láti ṣe láti san iye kan tóun sì rárọ̀ ń padà olówó rẹ̀ sì gbà fún pé báyìí lọ́sàn-án tó sì rárá rẹ̀ padà jẹ́jẹ́ mọ̀ ìpè ẹrú yìí ẹrú náà ni ó sì máa jẹ́ lópin ìgbà tó bá ṣe pé iye tí ẹnu rẹ̀ àti olówó rẹ̀ jọ kò lé lórí pé ọ̀sán tí ọba ti pè tí bá ń sanwó yìí tí ọba ti pè ẹrú náà ni ó sì máa jẹ kódà kó ṣe é pé iye owó tí ń ṣẹ́kù tí iye tí wọ́n jọ ṣàsọyípọ̀ ó pé kò ju díẹ̀ lọ nítorí tó fi ẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé al-mukatabu abdan ma baqiya alayhi fi kitabatihi dirham ẹrú tó kọ̀wé kó wọ́n san yìí kan láti fi rárọ̀ ń padà ẹrú náà ni wọ́n máa jẹ́ o ó pè ń gbà tó bá ṣẹ́kù kọ́bọ̀ kan lórí ẹ̀ tí ò bá ti san gbogbo owó nǹkan ẹrú náà ni ọmọ jẹ. lórí di eléyìí a rí i pé alkitabatu ona ni i'taqu al-'abdi ìwé kíkọ yẹn ona ká bọ́kùn lọ́rùn ẹrú. lórí owó kan tí o máa san díẹ̀díẹ̀ bíbọ́kùn lọ́rùn ẹrú lórí owó kan tí o máa san die wàhíyẹ jẹ ìzẹ kákọ̀wé ń lórí pé tí bá ti sẹ́tẹ́ wàá dòmìnira ṣẹ̀rí àfarama kò sí tó burú ń kọ́dà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam kò sẹ́nìkan tó ṣe yapa nínú wa lórí pípé ṣíṣe bẹ́ẹ̀ tọ́ ìyapa tó kàn án láàrin wọn ni pé sọ́ràn ẹ̀yàn ni àbí ohun tá a nífẹ̀ẹ́ sí àbí súnà ìyapa yìí kò tako títọ́ rẹ̀ rọ àtẹni tó pè lọ́rùn yẹn àtẹni tó lọ́tọ́ àtẹni tó pè ní súnà oníkálukú wa iná ló fi sọpọ́tọ̀ kíkọ ìwé على ما رضيه العبد والسيد من المال lórí ntí àtẹrù àti olówó rẹ̀ jọ fẹnu kò lé lórí nínú owó ìjọba jọ fẹnu kò lé lórí nínú owó yìí lópin ìgbà tí ẹni tó lẹ́rú yọnu sí pé tó bá ti lè san yìí báyìí ẹrú náà sì fara kó wọn san eléyìí tẹrù bá ti lè ṣe ó dòmìnira nù. alukur'an ó tọ́ka sí bó ti ṣe tọ́ pípé kí a fọrú ìwé bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wá ní fakatibuhum in alimtum fihim khayra ẹ kọ̀wé pé kí wọ́n san ìkan kún fi rárá wọn padà nígbà tẹ́yìn bá mọ̀ pé ẹ rámi òre lára àwọn ẹrú yìí yẹn ẹ̀rá mi pé ẹni rẹ ni wọ́n ẹni dáadáa ni wọ́n ẹ̀kọ̀wé wọn rárá ń padà fún dòmìnira torí láìsèwé láàbùdù wọ̀lùhùr ẹrú àtọmọlúàbí wọn ọ̀dọ́gba o ẹrú àti ọmọlúàbí wọn ọ̀dọ́gba bẹ́ẹ̀ náà ni sunnah nabi sallallahu alayhi wa sallam nínú ọ̀pá ìmọ̀ye àdéhìí ọtọ́ka sí bó ti ṣe tọ́ pé ká kọrú ìwé bẹ́ẹ̀ láàrin wa àtẹrú bẹ́ẹ̀ ni kò sí ìyapa láàrin gbogbo olùmẹ̀sìn Islam tó tọ́ ká kọ̀wé láàrin wa àtẹrú wa ṣùgbọ́n o ìwé yìí báyìí ó ní májẹ̀mú mẹ́rin tí kíkọ rẹ̀ yóò sì di ti mímúṣẹ rẹ̀ kan pa alákòókò ẹsẹ yìlù olówó ẹrú agbọ́dọ̀ rí ẹ̀kọ́ ẹni pẹ̀lú ọkàn apárọ̀ pé wọ́n ti ní máa sanwó ní máa san fún wọn níta níta làwọn àárò lówó ẹni tó ní ẹrú yẹn ẹrú tó ṣe é gbé àrò lówó rẹ̀ ó sì lọ ń a lẹ́jọ́ kọ́ pẹ̀lú ẹ̀ tá a olówó rẹ̀ ò sí tòsí àtìmọ̀nà tá a sì lè olówó jẹ́ wàá ẹrú lórí pípọ́ rárá padà òun náà ọ̀rọ̀ jẹ́ ní tó ti bàlágà ọgbọ́dọ̀ jẹ́ ọmọdé kékeré pínrín sí lẹ́hànà ọ̀sọ́rí láàyè ọ̀mọlẹ́kọ̀ tó sọ̀rọ̀ fàfi màálẹ̀ dùnà ẹ̀dínní wọlé yẹ ọmọdé kékeré kò lẹ́tọ̀ọ́ fún láti ṣe ìjọba fẹ́ nínú dúkìá rẹ̀ láti ná nínú dúkìá rẹ̀ láti ta dúkìá rẹ̀ láì gbàyọ̀ǹda bàbá rẹ̀ abala mójútó rẹ̀ torí pé ẹrú yẹn owó rẹ̀ ni ìgbà tó bá sọ pé kó ra ara rẹ̀ padà bí ìgbà tí ọ̀ ń ta òmìnira rẹ̀ fún un ẹrú ò sì ní ìkápá àti lè dá sí ọmọdé kékeré kò ní ìkápá àti lè dá sí nínú owó rẹ̀ láì gbà ọmọ gbà yọ̀ǹda bàbá rẹ̀ ṣáájú kó tó máa ná nínú owó rẹ̀ kò lè ta dúkìá rẹ̀ láì gbàyànjá bàbá rẹ̀ lópin ìgbà tí ò bá ti bàlágà. bákan náà jẹ́ àkílẹ̀n ẹni làákàyè tí ẹ bá jẹ́ àṣìírì ọwọ́ akọ̀wé pẹ̀lú ara rẹ̀ padà ọ dànù ni o ọkọ̀ dànù nítorí pé làákàyè gan. májẹ̀mú olówó ẹrú tí ọkọ òwe ẹrú annahu la budda an yakuna ahlan lit awọrọ jẹ ẹni tó ṣe pé ẹni tí wọn ò tí ì fi òfin dé wípé kò náwó ọmọ nínú àwọn èèyàn tí èso ọmọdé tó ti dàgbà láti náwó. gẹ́gẹ́ bí ẹsẹ̀fì òpònú èèyàn dídẹ́rìn lábẹ́ òfin ṣẹ̀ríà la yamliku as-safihu at-tasarrufa fi malihi duna al-idhn bal huwa mahjurun alayhi li safahi òpònú dídẹ́rìn ò gbọ́dọ̀ náwó rẹ̀ ò gbọ́dọ̀ dáwó ná láì gbàyọ̀dá nítorí pé òun bẹ nínú ẹni tí wọ́n ti fi òfin dè níbi àti dá owó ná láì gbàyọ̀ǹda òpònú ọ̀gbọ́dọ̀ dówó ná dèdèrìn ọ̀gbọ́dọ̀ dówó ná láì gbàyọ̀ǹda eléyìí wọ́n ń pè ní mahjurun alayhi lè sẹ́sẹ̀ hẹ̀ ṣùgbọ́n àwọn ọmọdé kéékèèké tẹ rí yẹn wọ́n máa ń sọ yìí pé àwọn tiwa mahjurun alayhim lè ṣe bẹ́ẹ̀ hom àwọn. òfin dè wọn láti náwó nítorí kékeré wọn ṣùgbọ́n pọnú èèyàn ó lè ti dàgbà akramakumullah ó lè ti lé lógójì ọdún ṣùgbọ́n tí wọ́n tún máa pè ní kíni sẹ̀fì òpònú ibà rí nínú Suratu Nisa wọn ni wala tu'tu sufaha'a amwalakumul lati ja'ala Allahu ẹ má kó oyin fáwọn àwọn òpònú owó tọ́lọ̀ ọba. tó sèyìn lẹ́ni tí ń mójútó ẹ gbọ́dọ̀ kó fáwọn òpònú ẹ gbọ́dọ̀ jẹ́ ọdọ́wọ́ àwọn dìdìrìn. tọ́ a ti mà ká máa náwó síbi tí ọ̀tún ká ná sí ká máa fowó rárá kúrà ká máa fi jẹjẹkújẹ ká máa fi ṣèṣekúṣe ká máa náwó bí ẹlẹ́dà àmì ní lórí pé ọpọlọ eléyìí ńkọ́ kò pé o. tó bá sì pé o ayọ̀kẹ́ máa dàrú díẹ̀díẹ̀ eléyìí e ń pè ní ẹsẹ̀fì kí bá a ṣe máa ń ṣàpèjúwe pé ẹ ti ń kówó ra kúlíkúlí ra kúlíkúlí two hundred thousand kulikuli two hundred thousand àti ṣe ó nítorí o fẹ́ràn kúlíkúlí púpọ̀ ni ẹ̀ ẹ́ òfowó òfowó ra lé òfowó ra kulikuli wọ́n tún wí tán tún rẹ́rìn pé sígbà náà gba ti kulikuli ẹ kulikuli wẹ̀ ẹ gbó kọ kuli kólí tó àwọn eléyìí wọ́n máa ń gbọ́ ẹni sófà ẹ àwọn òpònú nìyẹn àwọn dìndìnrín nìyẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn òpònú mi náà wà wọn mú fùfú. sixty naira abẹ́rẹ́ nǹkan mẹ́rin fún akọ ẹran six hundred naira sí abẹ́rẹ́ ìdíbò náà ṣe ponú mẹ́rin fòfò sixty ẹran six hundred ẹrin èlò ló dojúkọ fùfú kan <laughs> pọ̀lọ́pẹ́ iná rí sixty to six hundred la ọlọ́mọdé àpò yóò tún máa jẹ́ ẹni tó máa ń gbẹ́ntẹ́ bá jẹlẹ yóò gbé sùn ó nàkúnà aláìmẹ̀tì kan. tọ́ ìjọba àwọn àwọn súpà áwò nìyẹn súpà áwò bí ẹni tí ń tún lékùn lọ́sọ̀ọ̀sẹ̀ súpà áwò sẹ̀síwù náà lélẹ́yìn òpònú dídìrín. àà mo ṣe bí wọ́n ń kulé ìlọ́sẹ̀ tọ́ba mo tún ní kí n tún pààrọ̀ rẹ̀ náà ni pààrọ̀ ọ̀dà. pé kí nígbà tí lè yín èso ọ̀gà yóò máa àwọn ọmọ tí ń kunlé gan àwọn ti sọlé rẹ̀ di iléeṣẹ́. tẹ́lẹ̀yìn inú wò pònú nìyẹn o inú wò pònú so nítorí di eléyìí kò torí pé òpònú kò mọ bá ti kò mẹ́jẹ̀mú kejì ọ̀nà ni àṣeyọ̀ ọ̀nà dáàgbà sọ tí ó sì yé kíní kejì wọn pé tọ́ ìwé lálání yìí fẹ́ kọ̀ yìí o bàbá ti kọ̀wé tó sì san owó ó ti rárá rẹ̀ padà nù o ìsìnkújọ́ wa san owó dandan ni akínú míì pọ́n lọ bó bíbẹ̀ ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nu láwùjọ lónìí ńgbà hmm? tí ọmọ sọ ikú ń fẹ́ gba fírídọ́ọ̀mù ń kọ́sẹ́ lọ́dọ̀ yìí. ẹ sì nítọ̀ yọ̀ǹda ti gbà yọ̀ǹda ọ̀gá wa sọ iye tó gbà ọ̀gá lè ní yóò san àádọ́ta ẹgbẹ̀rún wọ́n ti wá gbà yọ̀ǹda lọ ṣiṣẹ́ wa bí ẹrú náà wọ́n sọ sí ọmọ ọ̀dọ̀ dì wọ́n ní so wọn wà lọ ṣiṣẹ́ yọọ ma ṣiṣẹ́ lọ yọọ ma dáwó jọ tọ́ ọmọ mi ti dáwó tán ní kéènì ó tí tó fìrí torí nǹkan ti yí padà fifty thousand tó san kò tó one fifty nígbà nísì bẹ́ẹ̀ ṣe o eléyà ìjàmbá ni o lábẹ́ òsì ọlọ́run ẹni tó bá ń ṣàdéhùn pàdé pàdéhùn o ṣe ṣe kọ́ lọ́n rẹ̀ tó kí ló dé tẹ́yìn náà ní pàdé tún bẹ láàrin àti ọmọ ìyá yín ọlọ́wọ́n bọ̀ fábòsì tí wọ́n bá lo ìpòpò lágbára lónìí abẹ́ rẹ̀ lélẹ́yìí wà lónìí rántí pé ọlọ́wọ́n bá ó sì ju gbogbo wa lọ ọlọ́wọ́n bẹ lókè gbogbo wa torí ẹ̀ ẹ sọ lọ́nà tí ó fi yé májẹ̀mú kẹta ọ̀nà ni al owó tí ẹrú ọ̀sán tí oṣù rárá rẹ̀ padà onímọ̀jẹ̀mú ayẹ̀kún onamúnẹ German, kéṣe pé ọ̀sán lẹ́ẹ̀kan náà san díẹ̀ díẹ̀ Ya ma san díẹ̀ díẹ̀ Ya ma san díẹ̀ díẹ̀ kéṣe pé ọ̀sán lẹ́ẹ̀kan náà san díẹ̀ díẹ̀ tó pé lówó rẹ̀ nù san díẹ̀ díẹ̀. nítorí pé ó ti yé láti dọ́tọ́ lọ́n ti ṣe léyìí lófin pé díẹ̀díẹ̀ ni wọ́n máa sanwó rẹ̀. tó bá yẹ kó san yín báyìí wọn ò la àwọn aláwọ̀ sọ fẹ́ rú pé ọmọ san díẹ̀díẹ̀ pé wọ́n sọ pé ọ̀sán five hundred thousand àwọn wàá là fún pé ọmọ san ten ten thousand lóṣooṣù ten ten thousand lóṣooṣù kápẹ́jù eléyìí jábọ̀ ṣe jẹ́. kò bá jẹ́ pé owó tẹ ní àmà san lóṣooṣù pọ̀ èjì àmà san lójoojúmọ́ àbọ̀sẹ̀ọ̀sẹ̀ ọ̀pọ̀ àbò kéré ẹ sábù fún lọ́nà tó fi máa san díẹ̀díẹ̀. bó tilẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní tá a bá bá kọ̀wé náà lórí pé kó sanwó yẹn lẹ́ẹ̀kan náà ń kọ́ kí ló burú mbẹ̀ kí ló burú mbẹ̀ ẹgbẹ́ lọ títí ní òtí rówó tó bá ní san lẹ́ẹ̀kan náà five hundred thousand a àwọn èèyàn rẹ̀ lè bá a san torí kò sẹ́ni tó wù igbe kọ́ ọmọ wọn jẹ́ rúmbì kan kò sì sẹ́ni tó wù pé kí bàbá jẹ́ rúmbì kan kò sì sẹ́ni tó ṣèdínú tó jẹ́ kẹ́yìn níkọ̀ láti ra padà. gẹ́gẹ́ sí rí láyé anabi muhammed sọlọlọ àríwá sallallahu alayhi wa sallam síwájú kọ́nà tó ṣe lánàbí rẹ̀ àti ránṣẹ́ rẹ̀. síbẹ̀ mazayi ibn haritha radiyallahu anhu ikú ajé ẹrú fún khadija khadija wa fi fún anabi sọlọlọ àríwá àríwá sẹlẹ àwọn bàbá rẹ̀. àbúrò bàbá rẹ̀ wọ́n wá ń wá ká ó lọ́mọ yìí kángun sí wọ́n á gbúrò pẹ́rú ní í ṣe fún olówóbìnrin kan ní Mẹ́kà wọ́n wá dọ́dọ̀ Khadija anábì wò sí sí ìdánábì nígbà yẹn Khadija sì ti bọ́ anábì sallallahu alaihi wasallam àwọn wá ní wọ́n máa wá Zaidu. Mi lọ wà bẹ́ẹ̀ níbi tí mo wà ní. àwa láti wá dọ́ padà sílé kọ́ ọdọ́ mọ́ a fẹ́ mú ọkú olóko ẹrú àti gbowó wa iye yòówù wọn bá fẹ́ tọ̀ àti mowó ẹ̀ wá òun sì fi yé bàbá rẹ̀ àtàwọn àbúrò bàbá rẹ̀ tán jọ wá pé òun ò lè sí. Si ibòmíì fi pààrọ̀ bíbẹ lọ́dọ̀ anabi muhammed sallallahu alaihi wa sallam. etiri ọfaramọkọ jẹrùdúkọ ọjọ́ mọ lọ ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí torí pé mi ò mẹ́ni tí mo lè gbọ́dọ̀ rẹ̀ láyé mi ò mẹ́ni tí mo lè bá tò láyé tó lè dàbí ọkùnrin tí mo wà lọ́dọ̀ rẹ̀ anabi muhammed sallallahu alaihi wasallam kèmà tí ìdánábì ọlọ́run sábà kọ́dà nábì ọlọ́run lọ́dẹ ní rí ẹni ikú náà kú ni tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe rí rárá o ànábì tí wọ́n rí bẹ́ẹ̀ ẹni rí ni láti pìlẹ̀. sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ìwà tẹ́rí tí wọ́n wù tẹ́ ń wò níwà tó dáhùn kìí sì wà wọn kìí sì wà wọn ẹlòmíì joyè ìní fagídí kọ́ wàá rí ẹlòmíì odolówó ní nsagídí hùwárí ẹlòmíì odolùmọ̀ ní nsagídí ṣe dáadáa kò sí nínú wa wọn àmọ́tà níbi ò rí bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ṣáájú kó tó di òjíṣẹ́ Ọlọ́run àti lẹ́yìn ìgbà tó dà níbi Ọlọ́run ìwárí náà ní gbogbo ayé màmá kìí sì sẹ́ni tí ń hùwárí lójú ayé tí ń hùwà abóníkọ̀kọ̀ fún àwọn kébí wọ́n ṣe rí ẹni rí ni ọ níwájú jama kò sì kọ ọ̀daràn tó bá kú ọ nìkan bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí lónìí wàlà hawla wàlà quwwata illa billah. eléyìí lọ́wọ́ wú ànábì a ah, ó sì gbà láti sẹ́kù lẹ́rú ọ̀fẹ́ tẹ̀ láwọn bàbá rẹ lọ́ọ́ lẹ́kọ̀ọ́ ọ̀dọ́mà nítorí wàá mú ọ sí náà mo ọ ní ẹ wá jẹ́rìí sí ẹyin èèyàn o ẹ máa pè ní zaidu ọmọ muhammadu nígbà tó ti gbà pọ́dọ̀ tèmi lọ wọ́n máa wà tí ó wà lọ́dọ̀ bàbá rẹ̀ kọ́lọ̀ wọn bó tó wá fòfin sí pé ud'uuhum li aabaa'ihim ẹ gbọ́dọ̀ tún pé ọmọ ọlọ́mọ mọ́ra yín máa o bàbá kálukú ní kẹ́ máa fi pé. tó eléyìí túmọ̀ sí pé òmìnira ọ̀gá ẹ má lè dáwó rẹ̀ ẹlẹ́lẹ́ kan náà kó dá lẹ́mọ̀ náà kó dòmìnira ara rẹ̀ kó máa lọ ètí rí látún fi wáá tọ ṣùgbọ́n o ẹjẹ́ òye wa o kò má jẹ́ pín olówó ẹrú ọ̀dà bára ẹrú ni wípé òun sùn lómìnira ṣùgbọ́n kò ní tẹ́wọ́ gba òmìnira yìí àti lẹ́yìn ìgbà tó ń bá kú àbí olówó ẹrú ó tiẹ̀ màámà fún lómìnira ni láì jẹ́ pò ń tì kú àbí olówó ẹrú yìí ó tiẹ̀ kọ̀wé pẹ̀lú rẹ̀ pípọ́ rárá rẹ̀ padà ni lábẹ́ òfin ṣẹ̀ríà a sì ní yé mà wípé olówó ẹrú yẹn náà ló fún lómìnira ọba gbowó ọba àmọ́ gbowó òun náà ó tún láǹfààní míì. lẹ́yìn owó tó gbà ń tó sún lómìnira yẹn ọ̀làǹfààní àtijogún ẹ̀ ọ̀làǹfààní àtijogún ẹrú ìwé ẹrú ò ní jogún olówó rẹ̀ láéláé. tọ́ eléyẹn jíjogún ẹrú ẹni tá a fún lómìnira à ń pè ní al-irthu bis-sabab ayé. بسبب العتق بسبب العتق إذ الغنم بالغرم ثم تزكي و لفن من را ونا الدني تلت سات جبوين الدني تلت سات جبوين لكن الإرث بالسبب مؤخر عن الإرث بالنسب jíjogún èèyàn pẹ̀lú sábàbí pé wọ́n lọ bọ́kun ẹrú lọ́rùn rẹ̀ ẹ̀yin jíjogún èèyàn látàrí pàjọ jẹ́ mọ̀lẹ́bí ni ó máa wà. yẹnni pẹ́rù yẹn tó bá kú lọ́la táwọn ará ẹnìkan tó ń jọ jẹ́ mọ̀lẹ́bí tí ó jogún ẹ̀ á pé olówó rẹ̀ tó bọ́kun lọ́rùn rẹ̀ yẹn òní ó jogún rẹ̀ nù. gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith ummul Aishatu radiyallahu anha nígbà tó ra Barira ọmọbìnrin tó jẹ́rú yẹn tí Aisha tó sì gbèrò pé wọ́n bọ́kún ẹrú lọ́rùn rẹ̀ tí ó sì dání tó ní wàláhù lórí rẹ̀ wàláhù làtàkà ẹ̀tọ́ àti jogún rẹ̀ nítorí pọ́bọ́kún ẹrú lọ́rùn rẹ̀ táwọn ẹni tó wá ní Bàrírà táwọn wá sọ àkíkọ́rí tí wọ́n rán rí wípé kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ o ọ̀rà ọ̀bá àbọ̀kùn ẹrú lọ́rùn rẹ̀ àwàlà lẹ́tọ̀ọ́ wàlẹ́ òlàjákọ̀ lórí ẹ̀ àwọn alájogún ẹ̀ bọ́ bá tún kú tí ọ̀lẹ́ni tí ó jogún ẹ̀. àìṣe wa lọ sí jọ́sùn anábì sallallahu alaihi wasallam pípa àwọn èèyàn sì ń sọ tọ́ta kò sí ọlọ́run báyìí. tora àti màá pé ẹni tó bá bọ́kùn lọ́rùn ẹrú ńlọ́lẹ́tọ̀ àlùwàláwù lórí ẹ̀ ńlọ́lẹ́tọ̀ àti jogún ẹ̀ tí ọba lẹ́ni tí ó jogún ẹ̀ nù ẹ̀. anábì máa ń tọ́ sọ̀rọ̀ tó máa ń tọ́ fẹ́ tẹrú fún àìsàn sọ anábì wa jáde wá anabi wa sọ kíkí ní ṣe baba alágbájá àti alágbájá anabi wa bẹ́ẹ̀ kọdá kọ wọn. sọ pé má kí ló sa àwọn kan kí ló sa àwọn kan tó na yashtarituna shurutan laysat fi kitabillah tí wọ́n ń dá mẹ́jẹ̀mú tí ò sínú tírà Ọlọ́run kí ló sí àwọn kan tí wọ́n ń dá mẹ́jẹ̀mú tí ò sínú tírà Ọlọ́run kullu shartin laysa fi kitabillahi fa huwa batil walau kana mi'ata shart innamal wala'u. liman a'taq gbogbo mẹ́jẹ̀mú tí ọba ti sínú tírọ Ọlọ́run irọ́ lásán ni o òfúùtù fẹẹtì lásán ni o ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti jogún ẹrú yàtọ̀ sẹ́ni tó bá bọ́kùn lọ́rùn rẹ̀ ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti jogún ẹrú yàtọ̀ sẹ́ni tó bá bọ́kùn lọ́rùn rẹ̀ báyìí Ànábì sallallahu alaihi wasallam tó fi hàn wá pẹ́nikẹ́ni tó bá bọ́kùn lọ́rùn ẹ̀rú ọ̀nà yóò wọ́ gbà bọ́ kọba gbowó kọba má gbowó wọ́n bẹ nínú ẹni tó lẹ́tọ̀ọ́ sáti jogún ẹrú yẹn tí ọba lẹ́ni tí ó jogún rẹ̀ nu fámìlì àbótí ẹ lẹ́ni tí ó jogún ẹnu fámìlì ṣùgbọ́n ẹrú wọn jẹ gbogbo owó tán ètò ọba ṣẹ́kù ní ọgbà tó ń bá wá kú fa àfọ̀bẹ́tò olùmútẹ àfọ̀ṣẹ́bùn nàbí àfọ̀ṣẹ́hìn. ayẹ́pọ̀ àwọn ẹni tí ó jogún tiẹ̀ tí wọ́n dá dúró fúnra wọn gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọmọ gẹ́gẹ́ bí bàbá bàbá rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin tí wọ́n jọ jẹ́ bàbá kan náà màmá kan náà gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin ah no àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n àwọn ọmọ bàbá rẹ̀ tí wọ́n jẹ́ bàbá kan náà tí èsì màmá kan náà gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá bàbá rẹ̀ tí wọ́n jẹ́ bàbá kan náà màmá kan náà àbáwọn ọmọ bàbá bàbá rẹ̀ tí wọ́n jẹ́ bàbá kan náà lọ́pìn nìkan ni ó ọpìn nìkan al-muta'assibuna bi anfusihim àwọn náà jogún ẹ̀tọ́ yìí tó wàá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni ló lè máa sọnù sọ pé àwọn ń tẹ̀lé súnà ṣùgbọ́n tó bá kan ká lò ó wọ́n lè má máa lò wọ́n lè má máa lò ẹ̀rọ ẹ̀wà náà sallallahu alaihi wasallam wọ́n ní ma balu aqwamin kí ló ṣe àwọn kan tí wọ́n ń dá mẹ́jẹ̀mú tí ò sínú tìrọ̀ lọ́n kí ló ṣe àwọn kan tí wọ́n ń dá mẹ́jẹ̀mú tí ò sínú tìrọ̀ lọ. eléyìí ó ṣàfihàn fún wa ìpè ńgbà táwọn náà bá lẹ́nìkan tó ṣàìdá tá a bá rẹ́nìkan tó ṣe tí ọ̀dá tá a bá fẹ́ bá wí a gbọ́dọ̀ pé kí ló ṣe bàbá alágbájá èyí sì ya alágbájá kí ló ṣe àwọn ọmọdé wọn yìí lágbájá àti tàmẹ́dó nítorí pé ńgbà tẹ́ bá ti dárúkọ wọn ẹ ti tú àṣírí tẹ́ bá ti dárúkọ wọn ẹ ti sínú ọ̀tẹ̀ tọba ti dárúkọ wọn ẹ ti sínú àkórìíra ara yín torí rẹ̀ nínú ṣẹ̀ríà Islam ọmọ gbọ́ tí wọ́n mọ̀ sọ pé kí ló dé tẹ̀ ló qaida ma balu aqwamin ayna anta min qaidati ma balu aqwamin kó lọ wà kí ló dé tó jìnnà sí principle kí ló sì àwọn kan tí wọ́n ń ṣe báyìí báyìí báyìí èdè nù táàbí máa sọ pé tọba fẹ́ ṣe béèrè kan ìbéèrè tiẹ̀ ni kò ṣe má sọ pé àfa kan sọ báyìí ẹnìkan wí báyìí kò sí níta fẹ́ fi ṣe kò sí níta fẹ́ fi kọ́ rẹ̀ ṣe torí báwo ní níjà kìí sì sọ táwa táwa pè ẹ́ á bla tiẹ̀ á bọ́m̀bù ẹ̀ pé kíni á fẹnu ẹ̀ gbolẹ̀ pé kíni táwa náà dilẹ̀ ẹ̀ tí wọ́n bá dilẹ̀ àwọn ò dilẹ̀ ntí ò yọ ọ́nú ẹ̀sìn ọlọ́run ẹ dákun kí ni ìdájọ́ nǹkan báyìí èdè àgbọ́tà àwọn kan kí aláṣẹ ti ṣe àwọn tí ọ̀gbádùn ní máa ń ṣerú béèrè báwọn àwọn tí nǹkan ń dà láàmú lọ́kàn wọn tí wọ́n fẹ́ máa ń forí àwọn èèyàn gbára wọn àwọn ni máa ń ṣerú béèrè báyẹn ntí wọ́n bá mọ̀ ní kó béèrè mọ́ náà ẹ dákun kí ni ìdájọ́ nǹkan báyìí ẹ dákun nǹkan báyìí òye mi kí ni ìdájọ́ ẹ̀ èsì fún àpá kan sọ báyìí àwọn bàbá kan sọ báyìí aqwamin kí ló sọ àwọn kan ẹsì rí pẹ́kọ̀ọ́ lábẹ́ńbẹ́ nítorí pé yóò di tabagbátabá wò ẹni tó ṣẹ̀ ní ìsìn àtẹni tó ti ṣerú ẹ̀ rí àtẹni tí ń gbèrò àti ṣerú ẹ̀ ọ̀rọ̀ yìí ti taba ẹnì kan sì ni wọ́n á dènà dí ọ́ ó pè mí lọ ń báwí á kí ló ṣe àwọn kan ṣé orúkọ rẹ làwọn kan àbí òye wa ẹni tó jẹ tẹ̀tẹ̀ ńkọ́ kò lára fún. tó eléyìí

ọ̀nà ni májẹ̀mú méjì alákọ̀ọ́kọ́ anyakuna qawiyan na al-ada kọjá kó náà lágbára láti sanwó yẹ o ètùkú tó kàn sẹ́nu sọ̀rọ̀ lásán máa san tó san máa san gbogbooro oṣù mẹ́wàá mà ti lọ orí kan san àbí ẹ̀yẹ wa ọgbọ́dọ̀ jẹ́ kó lágbára láti san ọlágbára láti ṣiṣẹ́ ọlágbára láti gbìyànjú láti wá owó yẹn san wa anyakuna. wa an yukatibahu kulluhu kọjá pé ntọ́kọ̀wé fún májàmú kejì ó ní pé gbogbo òun lòún fẹ́ dòmìnira kẹsí pé wọn fẹ́ ràdájì mi lọ́tẹ̀ yìí ńgbọ́ báyà ń ràdájì yòókù rárá gbogbo rẹ̀ ní ọ̀rà tán tọ́ba nídàjì pọ̀tọ́. ilé ìjọba ṣe jẹ́ fẹ́yìn àjẹgàl mùkàtìbù tẹni tọkọ̀wé pẹ̀lú olówó rẹ̀ pé wọ́n ra rọrùn ọba kágara kò rówó sàmá kò rówó sàmá rọ́jà ilé amáka náà àlèyé kọ́bílà àkùdìl kìtàbà yọ padà dípò tọ́wọ́ àtẹ́lẹ̀ gbogbo lọ́wọ́ àtẹ́lẹ̀ ẹrú pọ́nbélé ọ̀padà tó kọ àárọ̀ nìyẹn. ok owó tó ti wá san ṣáájú ńkọ́ àhà ṣẹ́bí òun àtòwò rẹ̀ náà ta lónìí. àwọn olówó rẹ̀ ni ọkàn fẹ́ ṣe dáadáa sí tẹ́lẹ̀ náà ni pé san fọmọ lọ tẹ́lẹ̀ náà fi máa ń ṣiṣẹ́ ta ní jẹ́ tí bàbá yẹn náà ní jẹ́ tẹ́lẹ̀ ìyá yẹn náà ní jẹ́ tẹ́lẹ̀ but wọn fẹ́ ṣe dáadáa sí ni ìdí nu tí bàbá yẹn náà àti ìyá yẹn ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n tún bẹ́ẹ̀ náà ẹni tó tún lè jogún ẹ̀ tòyọ́ padà sí tó ti wà tẹ́lẹ̀ kò sí kàmí. rọjà ìlànà kẹ́ẹ́nà rọ̀kìkan ó tún padà sẹ́rú tó wà tẹ́lẹ̀. sáà ní yọ iye tó wó tọ́sán jẹ́ nínú rẹ̀ gbẹ́tọ̀ ìdajì rẹ̀ ìdáta ìlàrin ìlàjọ ó ti dòmìnira kò sí là kankan òun gan gbogbo ẹ̀ náà lẹ́rú jì sí. ṣé ń bùkátà ń jọ tí máa ń kọ̀wé yẹn pé tó ọba ti rí sanwó tún padà sídìí tó ti ń bọ̀ kò ní ìdí kò ní ìdí torí al-aslu adamu taghyir òsín ni pé nǹkan yí padà nítorí fẹ́ yí padà ǹgbà tá a rí ṣe yọ padà síbi tuntun bọ̀ náà ní back to sender. wa hulla lahu ma akhadahu min gbogbo owó tí olówó rẹ̀ sì ti gbà lọ́dọ̀ rẹ̀ halali ni fún o aláàní ní fọlọ́wọ́ rẹ̀ kọ́ jẹ́ kó pọ́n ti lánì o. ìṣègùn tó wà lọ kó àwọn kan wá kìnnì kan ńgbà tẹ́ ti fún lómìnira mọ́ ẹ̀dáwó rẹ̀ padà ẹ̀mẹ́jà ráàmù kò sára mù bẹ́ẹ̀ halal ní gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ torí pé ẹrù rẹ̀ ni. ṣùgbọ́n jẹ́ nìkan bá ṣe tán tí ọ̀ràn lọ́wọ́ ńkọ́ pé wò lọ sanwó rẹ̀ débi báyìí tá a bá rẹni tí ó ràn lọ́wọ́ kò sí wàhálà. tẹ́nìkan á ti wá ràn lọ́wọ́ nínú five hundred thousand ẹrú ti ṣiṣẹ́ three hundred thousand ẹnìkan á lò wọ́n bá san two hundred thousand tó kù ó náà wá san hundred ọ̀nà bá dímọ̀ náà kò rí hundred yòókù san mọ́ three hundred ẹrú ti san tó lówó nìkan máa jẹ́ lọ hundred tẹ́lẹ̀ bá a san ó lẹ́tọ̀ọ́ àti gbowó tiẹ̀ padà àbí òye wa ìgbà tí ò ti lè san péhùn tẹ olówó náà sì ṣetán láti yáṣe tó kù wàá gbowó tiẹ̀ padà àwọn ọmọ. tọ́ ولا يعجزه إلا السلطان بعد التلوم إذا امتنع عن التعجيز ونتي ẹni tí ń sanwó tí ọba tí كنت gbà fúnra ara rẹ̀ fóun ti ká gara ọgbà fóun ti ká gara òun nílé sámá sẹ́mi kó òun ní sọ pé òun nílé sámá torí owó tó ti san nísìnyí ó ti san three hundred thousand two hundred lókù tó bá ní ẹ̀dàkùn ọ̀gá ọ̀nà ti dín ní kíní kan ní sẹ́wọ̀n kọ́gà ọ̀jẹ̀ yìí ọ̀pọ̀n ti lánìí tó o bá tún sẹ́ rárá rẹ̀ jọ́ mi ẹ̀ tuntun wé kọ́ ni. so ẹrú òní jẹ́ sọ ipò ti strong ohun ọ̀rọ̀ náà mọ̀ tó wọn á sọ yìí pé olówó náà ó sì máa wù ká pé ó ti sú kó òun lè bàjẹ́ wò ń kó tún sẹ́kù lọ́dọ̀ òun tó wọn ní adájọ́ òun ní ọ̀sọ́ yìí pé só ti ká gara ni àbí ò ti ká gara adájọ́ ni ọ sọ yìí nítorí kéjọ́ ọba jẹ́ bẹ́ẹ̀ ìjà òní tán èmi ò ní gbà pé ńlówó ti ń san mọ́ ìsìrọ́nà rẹ̀ mọ́ ìwọ ò sì níṣẹ́ gbà pé mo lágbára láti san mọ́ torí pé wù ọ́ kẹ́rù yàn sẹ́kù lọ́dọ̀ rẹ lẹ́rú ó wù ọ́ kẹ́rù yàn sẹ́kù lọ́dọ̀ rẹ lẹ́rú ilé ìjẹ́bù sì jẹ́ wa kullu dhati rahimin wọ́n ní gbogbo obìnrin. wa kullu dhati rahimin wọ́n ní gbogbo obìnrin tó bímọ gbogbo ìyá ọlọ́mọ tó bímọ fawaladuha bimanzilatiha ọmọ rẹ̀ ipò tí ìyá bá wà náà lọ́mọ ọmọ wa o ipò tí ìyá bá wà lọ́mọ wa kò bá jẹ́ pé. wọn ti fẹ́ra wọn kó tó bí pẹ̀lú ọkùnrin àbí zina ni wọ́n ṣe tó fi bí ma. ìtumọ̀ eléyìí ni pé obìnrin tó bí ma kìí ṣẹrú ó lómìnira ara rẹ̀ ajẹ́pọ̀ ọmọ tó bí náà ńkọ́ kò ní í jẹ́rú ọmọ tó lómìnira láàmà pò náà. kullu dhati rahimin. fawaladuha بمنزلتها gbogbo ọmọ tí ìyá ọlọ́mọ bá bí ipò tí ìyá bá wà lámàtó ọmọ náà sí èyí túmọ̀ sí pé ọmọ tí ẹrú bí kí lọmọ náà máa jẹ ẹrú ọmọ tí ọmọ bí kí lọmọ máa jẹ ọmọ. eléyìí túmọ̀ sí pé ọgbà àyà yẹn yé ike faman lam yajid minkum tọ́ bí tọ́lọ̀ ti sọ̀rọ̀ pé ẹ lè fẹ́ bá sọ̀rọ̀ pé ẹ níbẹ̀ yẹn wàá rí i pé ọlọ́run ọba ó ní dhalika liman khashiya al-'anata minkum. ẹni tó máa ń bẹ̀rù àti ṣe zina tí ó sì ní agbára láti fẹ́ ọmọlúàbíbìnrin ọlọ́run gbà pé kó lọ fẹ́rú nínú àwọn mùsùlùmí. tó wo àṣẹ yẹn ìtọ́sọ àtọ́lọ́wọ́n bá ti fi májàmú méjì yẹn sí yóò yọ ó lágbára láti fẹ́ ọmọ láti fi ọmọlúwàbí bìnrin kò sì ń bẹ̀rù zìnà gbaná lọ́lọ́run tó gbà kó ṣe kí ni kọ́ fẹ́rù síbi orí nínú aburú tó wà nínú kó fẹ́rù oníkó bá bí kí máa ẹ̀rù ẹ̀ ń dá wọn gbà ká fẹ́ ẹ̀rù bá bí ta níjọ́ àwọn ti ń dáṣọ ọdún fọ́mọ olówó ètò òbí ṣèyàwó ọmọ wò pétọ ẹtún kù náwó ẹtún bá adẹ́wù sí wọn lọ́rùn subhanallah sáwọn atani àwọn ọmọ mi máa ń kọ́ ọmọ wọ́n bímọ. كل ذات رحم فولدها بمنزلتها إليه قاعدة فقهية gbogbo obìnrin tó bá lọ́mọ ipò tó ń wà náà látò ọmọ sí kò bá jẹ́ pé abẹ́ ọkọ ló ti bí máa àbí zina ló ṣe tó bá ṣe zina náà tó bá jẹ́ ẹrú kí lọ́mọ rẹ̀ náà máa jẹ́ ẹrú tó bá jẹ́ ọmọlúwàbí kí lọ́mọ rẹ̀ náà jẹ́ ọmọlúwàbí ṣùgbọ́n abí gbọ́ná ẹ̀zínà tẹ̀lé ìjọba. àmọ́ tó bá jẹ́ pé ẹrú tó bímọ yẹn olówó rẹ̀ òun lọ́ba àlò tó fi bímọ olówó rẹ̀ lọ́wọ́ sẹ́mi kọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ sẹ́ni tó lẹ́rú mi ní kíkọ́ bá lò òun lọ́wọ́ bá lò tó fi bímọ ọmọ rẹ̀ yẹn yọ máa jẹ́ bi manzilati sayyid ipò olówó ẹrú lọmọ wà ní tiẹ̀ nísìnyí kò ní dẹ́rù o nítorí pé ọmọ èèyàn kì í dẹ́rù fún yàn lọ́kùnrin nìyẹn o ọmọ èèyàn kì í jẹ́rú fún yàn lọ́kùnrin nìyẹn torí di eléyìí tí olówó rẹ̀ bá jẹ́ òmìnira ọmọ rẹ̀ ni ọmọ jẹ́ kò ní jẹ́rú rẹ̀. Stop. sòtí ìyá yẹn bá jẹ́ mùkátàbà ọmọ náà di kí ni mùkátàbù tí ìyá bá jẹ́ mùdábàrà ọmọ ó di kí ni mùdábàrù gbogbo ẹ̀ lẹ́tì máa tún máa rẹ o ẹ̀hẹ́n tí yẹn bá ti mọ àwọn ètò sọ ọmọ torí pé tọ́rùkù tọ̀kùwé lè fìsáàbì rẹ̀bù àwọn mọ̀ọ́tàkà tí ìyá bá jẹ́ mọ̀ọ́tàkà ọmọ náà di mọ̀ọ́tàkùn ìlà ajalin aw marhun bẹ́ẹ̀ tí abájẹ́ mọ̀rùkúnà eléyìí láti sọ. ìyá yẹn wọ́n sàkalẹ̀ sí yáwó ni wọ́n fi ṣe wọ̀fà yáwó abímọ lásìkò tí wọ́n fi ṣe wọ̀fà níbi tí wọ́n ti yáwó ọmọ náà ń kọ́ ọ náà di wọ̀fà tí ẹ bá ibi aládùn oṣù lónìí. láti rí wọ̀wọ́lẹ̀dù ummil waladi min ghayri sayyidi bi manzilatiha aláwọn bá kó fún alágbọ̀ọ́ yìí tó pé inú ẹ̀sìn wa kọ́nà wa lọ lórí àti máa fi dá àgbọ̀ yìí sí wa o subhanakallah alhamdulilayi ashhadu an la ilaha illa an astaghfiruka wa atubu ilayk ntọ́ba níbi èrè àwọn méjì ìjọba ti yànjẹ ó ti fún lómìnira ìkejì wọn ti ràjẹ kò tí tí wọn ní ìyàbá wà ní wọn ti fẹ́ fún òkú ẹrú tẹni méjì ni ẹni àkọ́kọ́ ti fún lómìnira ẹni kejì ò fún lómìnira tẹrú bá wá kú báwo láti ṣe pín dúkìá rẹ̀ ìyapa wà láàrin àwọn olùmọ̀ àwọn kan sọ pé yóò jẹ ogún òun ní jogún rẹ̀ yóò jogún pẹ̀lú ààbọ̀ rẹ̀ ààbọ̀ tó bá lẹ́tọ̀ọ́ sí yọ gbà àmọ́ òun ní jogún tiẹ̀ tó bá ní tó lówó rẹ̀ ètò ọdọgba lọ́rọ̀ kejì tó ní kò ní jogún kankan òun sì ní jogún tiẹ̀ náà gbogbo tó bá ní tolówó rẹ torí ẹ gbogbo ẹni tó ní tolówó rẹ ni tí owó ẹrú tó bá sì padà di tolówó rẹ lẹ́yìn ikú ẹrú wọn yìí sọ pé ẹrú jogún ẹ wọn yìí sọ pé olówó jogún ẹ nítorí àtòkù àtàyè rẹ gbogbo ẹni tó ní tolówó rẹ náà. Vale, pues tó wá ṣáájú tó wá dàgbà olówó lọ́wọ́ tó wá ṣáájú àwọn òbí rẹ̀ màmá rẹ̀ náà kú lẹ́yìn ìgbà yẹn tó wá kú bàbá rẹ̀ àti bàbá rẹ̀ ó ti kú rẹ̀. alhamdulilayi wọn lọ máa tí wọn bí gbọnà zina ọmọ yìí wá dàgbà olówó. ọwọ́ àṣàláìsì ọ̀pẹ́ sígbà tó ṣàláìsì ìyá rẹ̀ náà kú bàbá rẹ̀ wá ṣẹ́kù ṣé bàbá rẹ̀ ó jogún ẹ̀ àwọn kọ́ni kọ́ ọmọ ò ní bàbá náà lẹ́sìn sọ pé wọ́n bí gbọ́ná zina kò ní bàbá ọkàn lẹ́nìkan tó wọ́n fọ́pọ́ rẹ̀ sọ́ọ̀kì tiẹ̀ kó kọ́ ẹ̀ wọ́n bá máa yọ̀ dànù sọ àmọ́ kò ní bàbá ṣe ilé ìjẹba kò ní bàbá tó lè jogún rẹ̀ ìgbà tó kú tí màmá rẹ̀ ń bẹ láyé ọmọ màmá rẹ̀ náà màmá rẹ̀ tí ọba fọmọlẹ̀ láyé kò fi kankan lẹ̀ ju ìyá rẹ̀ àti bàbá àti bàbá zì náà yẹn lọ bàbá zì náà ní jogún ẹ̀ ìyá zì náà jogún ẹ̀ torí inú tiẹ̀ ló ti jáde tọ́ yóò jogún ìdá kan nínú mẹ́ta dúkìá rẹ̀ ìdá méjì nínú mẹ́ta tó kù yẹn tálá kò fún nígbà tó ọmọ náà bá kú tí ò fọmọ lẹ̀ ọmọ tó bá fọmọ lẹ̀ ìyá rẹ̀ ó jogún ìdá kan nínú mẹ́fà ìyókù àwọn ọmọ rẹ̀ ní ó jogún rẹ̀ tí ò bá fọmọ lẹ̀ ìyá rẹ̀ ó jogún ìdá kan nínú mẹ́ta ẹni tẹ́ ń pè bàbá yẹn bàbá zina yẹn kò ní jogún kankan tọ́. So, ìdá méjì nínú mẹ́ta tó wá kún kọ́ ìyapa ẹnu lọ́dọ̀ àwọn màlìkíyà wọ́n sọ pé àpò lọ sí ilé ìfowópamọ́ sí àwọn mùsùlùmí kó lè bá àwúlò fún gbogbo mùsùlùmí lápapọ̀ ní ẹ̀bẹ̀ ìjọlmáàlì lọ́dọ̀ àwọn fòkànhá omi àwọn sọ pé á dá padà sẹ́ni tó fi náà. yẹn pé ìyá ni ó gbogbo owó yẹn yóò nínú mẹta gẹ́gẹ́ bọ́lá ń ṣe wí yóò àjogún méjì nínú mẹta tó ṣẹ́kù ní dídá padà sọ́dọ̀ rẹ̀ gbogbo mùsùlùmí lọ mùsùlùmí lòun náà òun tó wá ti jáde tó ń lọ lẹ́tọ̀ọ́ sí ju ní àbá mùsùlùmí tó pé torí ẹ̀ ìyá ti jẹ gbogbo owó kó tó di pé bàbá bàbá zina kan kò sí tọkàn á pẹ̀lú ẹ̀ náà. olówó tí ẹrú bí wọn fún sí ẹrú ìlú gbogbo tí ìgbogbo bàbá. olówó tí ẹrú bí wọn fún sọmọ yóò jogun bàbá rẹ̀ ọmọ tẹ́rú bí tó lówó rẹ̀ ǹjẹ́ tó lówó rẹ̀ tó lówó ìyá yẹn bá kú sọ́ọ̀mà tí ẹrú yẹn bí sun sí òjògùn ẹ̀ òjògùn ẹ̀ mọ̀ tó bá máa tiẹ̀ ọmọ tiẹ̀ lọ́mọ tẹ́rú rẹ̀ bí fún ọmọ rẹ̀ náà jogún bàbá àjẹrú ló bímọ fún yín bàbá àjẹ ọmọlúwàbí ló bímọ fún yín ọmọ yín náà lọ́mọ. gẹ́gẹ́ bí ẹrú ànábì Muhammad sallallahu alaihi wasallam maria alqibtiya ọmọ misr ó ṣe bímọ fún anabi sallallahu alaihi wasallam ọmọ náà tó bá pẹ́yìn anabi lọ́ba kú ó ti dàjẹ́ pé òun èjogún anabi sallallahu alaihi wasallam àwọn anabi ọlọ́run èjogún wọn. nahnu ma'shar al-anbiya narithu wala nurath wama taraknahu sadaqa àwọn anabi ọlọ́run àwọn máa jogún ni. wọn kì í jogún ogun tá a bá fi sílẹ̀ sáyé sàrà fún àwọn mùsùlùmí lápapọ̀ torí ẹ, jẹ́jẹ́ àná bisọ̀rọ̀ lọ́wọ́ àti sílẹ̀ ń gbogbo àwọn fámìlì rẹ̀ lágbájá ọmọ lágbájá níjọba fẹ́ béèrè mi lónìí o tètè gbára rẹ lẹ̀ mí ní tí fi gbọ́ màtọ́ ọmọ la ọ̀ọ́ni àǹkì min Allahi shay'a tọ́ra ń dọ́ba fẹ́ nínú owó mi lọ́wọ́ mi lónìí o ìní kankan mo sì lè gbà ọ́ lẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ tọ́ra ń dọ́ba fẹ́ nínú owó mi lọ́wọ́ mi wọ́n ní sátìmá nìkan lọ sọ pé kọ́ tọrọ dọ́ba fẹ́ nínú owó òwe lànà bí n pa mẹ́ẹ̀ tètè tọrọ kí n fún ọ kí n tó kú torí tí wọ́n bá kú tán wọ́n èjogún èmi wọ́n èjogún ànábì ọlọ́ torí ẹ̀ ń gbà tí. Fatima lọ bá Abubakar radiyallahu anhu lẹ́yìn fún anabi sallallahu alaihi wasallam gbọ́dọ̀ ẹsùn mi ní ẹ̀tọ́ mi nínú dúkìá bàbá mi ẹbí bàbá tèmi là nàbì ṣebí tí Abubakar bá pé irú àwọn ọmọ rẹ̀ ní òjògùn rẹ̀ ó ní bẹ́ẹ̀ ṣé èmi àwọn alẹ́tọ̀ọ́ sáti jogún bàbá tèmi jíjá anabi ìtọ́jú anabi lọ́wọ́ kó bá mi ó ní à bẹ́ẹ̀ là á bí ni ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam náà lọ sọ pé àwọn anabi ọlọ àwọn á ẹlòmíì ṣùgbọ́n nìkan ìjogún tiwọn nítorí wọn fi sílẹ̀ ńkọ́ sàrà ni bá a ṣe láǹfààní àti gbàdé sí yẹn. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù ọmọ tẹ́rù bí fún yín ọmọ yín yóò jogun yín. lópin àti wá gbẹ̀yìn lẹ́lẹ́rú yẹn o tí ìbájẹ́ yìí lẹ ní obi ó bí fún olówó rẹ̀ ni o. ọlọ́run nígbà kan ọwà ní kí tọrọ ẹ níta náà wá bí wá lóhùn ti tọrọ ọwà ní báwo lè ṣe ó lóhùn ti bọ́ kúkú lẹ́nu ẹrú ọwà náà báwo lè ṣe bọ́ kúrò ó ní ọmọ ọ̀dọ̀ kan wà ẹni fún fẹ́ wá iṣẹ́ ó dẹ̀ ti ìyẹ̀wò náà ti ra iṣẹ́ kan ìgbà tí òru fídọ̀mù ó ṣe fídọ̀mù ó ra iṣẹ́ kan ó ní òkùnjẹ́ lè tọ́ lọ́sàn-án Ramadan wọ́n á ní kọ́ tánràn ó wá sàá lẹ́yìn ìgbà díẹ̀ ó lòun ti tánràn wọ́n níbo ló ti tán kó n ti bọ́kùn lọ́rùn ẹ̀rú tòró ń lẹ́rú kan tó ń bọ́kùn lọ́rùn rẹ̀ gbólẹ́tì rìn rà fún ti bọ́kùn lọ́rùn rẹ̀ kò lọ́rùn dépò pẹ́ bọ́ọ̀lù ọmọlélẹ́ yẹn kìí ṣẹrú lélẹ́ yẹn jẹ́ bó ti ṣe ń tan ara rẹ̀ jẹ ni ti kọ́kọ́ ṣe ẹni tó nítorí pọ́ máa jẹun náà nínú Ramadan wípé yọ tan ara ni ọ̀rọ̀ tiẹ̀ náà ṣe eléyìí ọ̀rọ̀ màlìkíyà ni nítorí kó ṣe ọba tọ́lọ̀ ní kọ́ bẹ́ẹ̀ fún n'ime ama jẹ pẹ̀lú mímọ́ àmàjẹun làwọn fi sọ pé ó sì ètò ọ̀dọ́gba ni pé kò ní sí kàfàrà torí pé ntí ẹ̀rí wá lórí pé èèyàn sì kàfàrà fún èèyàn sì tàràn fún fún náà lẹ́tọ́ báyàwó rẹ̀ lò lọ́sàn àmì ẹ̀tọ́ àbọ̀ mú mi ẹ̀rẹ́ bàjẹ́ ó sì yóò tọrọ àforíjì lọ́dọ̀ yóò padà ìjọba wọn ní tó bá yẹ pa dáràn tí ń bùkátà kábọ́kùn lọ́rùn ẹrú kò làwọn ti rìnnà kó ẹrú láyé òní ó lè má rọrùn fún ẹ láti rìnnà kó láyé òní náà lọ́la ń sọ pé faman lam yajid ẹ̀ǹtí ọ̀bá rí